Hmm, mo lérò pé ẹ gbádùn orin yẹn tó àlejò mi náà ṣì wà níkàlẹ̀ ọ̀dọ́mọdé ni wọ́n bí mo ṣe sọ ṣáájú arákùnrin olúwafẹ́mi ajayi láti ìjọ african church a máa ń pè ní ìjọ adúláwọ̀ àlejò mi ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan wípé a gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti lè fi ìrìn àjò wa lé ọlọ́run lọ́wọ́ lọ́nà wo. ní ìgbàkúgbà ní òrèkóòrè kò sí bó ti léwu kó jẹ́ èèyàn nílò láti máa gbàdúrà àdúrà ni ọ̀pá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn fún di èyí ní ìgbàkúgbà nígbà tó wọ̀ àtìgbà tí kò wọ̀ èèyàn gbọ́dọ̀ lè gbé bíbélì rẹ̀ kó ṣí kó kà kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó ọlọ́run kó ṣọ́ mi lónìí nígbà tó tí bíbélì fi àyè gbà wá gẹ́gẹ́ bí onírọ̀ pókè tó bá wà láàrin àwọn ẹgbẹ́ ẹ tí kò sí orí ọ̀fẹ́ fún ẹ láti gbé bíbélì ẹ o lè máa gbàdúrà nínú ọkàn rẹ nínú ọkàn ọlọ́run á gbàdúrà ẹ hmm. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá wà níbì kan tí mo mọ̀ pé òkè kíní ó rú mi lójú nínú nǹkan màkà sọ fún ọlọ́run pé ọlọ́run jọ tọ́ mi sọ́nà hmm. téèyàn bá ti fi ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ohunkóhun tó bá fọ dáwọ́lé àsìkò gbà láyè ni mi ò bá yànnà na gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan bò máa pín sí ipa díẹ̀ kí ó lè yá wọn ara lé tí èèyàn bá wà ní ìkórìtà pòkè kí ní ìkò yé mi mọ́ hmm, ìkórìtà kò yé mi kò yé mi ẹnìkan tí ó àjẹkálẹ̀ képè tó lè gbà wá gẹ́gẹ́ bí ẹlẹ́run ara tí a ní agbára míì yàtọ̀ sí hmm. agbára ọlọ́run nìkan ní káṣíkí ni ká kọjú sí ọlọ́run pé ọlọ́run ìkórìíra tí mo wà yìí kò yé mi mọ́ wá tọ́ mi hmm. torí nínú ìrìn àjò ẹ̀dá láyé tí a bá àwọn tó pè ní ìrìn àjò ẹ̀dá gẹ́gẹ́ báyìí sọ pé ọ̀hún olóòtú mi náà mọ̀ mí pé aṣiṣẹ́ arìnrìn àjò ni mí so ìrìn àjò ẹ̀dá yẹn ó yé mi dáadáa hmm. nínú ara àti nínú ẹ̀mí kò lè sí bí wọ́n ṣe máa bá ọlọ́run rìnrìn àjò nínú ẹ̀mí tó ní lè gbàdúrà tí wọ́n ìkíni ìwádẹ́ ṣe bíbélì ní láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan kò lè ṣẹ. kò lè ṣẹlẹ̀ bíbélì gan ti fìdí ẹ̀ múlẹ̀ bíbélì ti fìdí ẹ̀ múlẹ̀ so gẹ́gẹ́ bí ènìyàn tí a jẹ́ táwọn pé ọlọ́run là ń sìn a gbọ́dọ̀ lè jí nígbàkúgbà bíbélì ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé nígbà tó wọ̀ àti nígbà tí kò wọ̀ hmm. nígbà míì ní òru tí ó ti rẹ ara a lè dìde ká gbéra kí ni ká sọ fọlọ́ pé ọlọ́run ilẹ̀ tó máa mọ́ mi lọ́jọ́ tí ò ní wá ṣe ìyanu fún mi hmm. nínú èyí ni a ti máa rí èsì nǹkan tó máa ṣẹlẹ̀ torí nínú ẹ̀mí ni èèyàn èyí tó bá wà nínú ẹ̀mí ti gbọdọ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ara láti inú ẹ̀mí ìyẹn tó bá wà nínú àwẹ̀ àti àdúrà nínú àwẹ̀ àti àdúrà torí nítorí ìdí èyí àwẹ̀ àti àdúrà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó ṣe pàtàkì ó ṣe hmm. kókó èèyàn ò lè kógo ayé ìjákòrò pé wọ́n nìkan ni gbogbo ẹ̀ tó bá ti fi Ọlọ́run ṣe ìṣáájú ìṣáájú àti ìpẹ̀yìn ọ̀rọ̀ rẹ wọ́n á rò pé ìwọ nìkan ló mọ̀ ṣe níbikíbi tó bá hmm. dojú kọ ni fúndìí èyí ẹ̀yin aráalé màá rọ̀ yín ní wákàtí ọ̀wọ̀ yìí pé kí a gbìyànjú nígbàkúgbà nígbà tó wà àti ìgbà tí ó wọ̀ kí a máa fira wa jìn fún ọlọ́run ní ẹbọ àyè mímọ́ hmm. la ṣe lè rìn bá ọlọ́run rìn. ká fira wa fún ọlọ́run ní ẹbu àyè mímọ́ kò tẹ́ kí n ṣe pé ká fira fún ẹ sọ pé mo láìkí yorùbá yẹn ẹni ká fira wa jìn fún ọlọ́run ní ẹbu àyè mímọ́ hmm. ká wa jìn báwo la ṣe lè fira wa jìn fún ọlọ́run. nípa gbígbàwẹ̀ àti àdúrà náà ni àti bíbélì wa bíbélì tá à ń wò yìí kò sí irú ìṣòro tí ó wù tí ẹnikẹ́ni lè ní tí ó bá gbé bíbélì tí ó kà tó dẹ̀ fi ọ̀nà rẹ̀ lọ́rọ̀ lọ́wọ́ ó máa rí àṣeyọrí ó dẹ̀ máa rí ojútùú sí ìṣòro tó bá bá hmm. ní ìgbàkúgbà tí ìṣòro lè yọjú sí i so kò sí báyìí lè fira wá jìn fún ẹbọ àyè mímọ́ fún Ọlọ́run bí kò ṣe ju àdúrà àti àwẹ̀ àti bíbélì wa lọ. nípa kíka bíbélì wa. nípa kíka bíbélì wa ní ọ̀sán ní òru ní ìgbàkúgbà tí a bá gbé bíbélì àtàkà a máa rí àṣeyọrí sí ogunkógun tó lè wù kó gbojú wa ní ìrìn àjò ayé wa. Hmm. wọ́n ní tá a bá ti fira wa jìn fún ọlọ́run ní ẹbọ àyè mímọ́ tá à ń gbàdúrà tá à ń gbààwẹ̀ tá a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tá a dẹ̀ ń gbé bíbélì wa tá à ń kà á wọ́n ní a máa rí ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó lè dojúkọ ayé wa. Hmm. òótọ́ ni o bíbélì gan sọ ó ní èmi ni olúwa ó ní kò sì sí ẹlòmíràn lẹ́yìn ọlọ́run kò sí nǹkan mìíràn mọ́ ọ̀nà wo gan la lè gbà rí ọlọ́run òun náà ni ká para wa mọ́lẹ́bù ààyè ká kọ ayé ohun ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ ká máa gbàdúrà ká máa wà nínú ìmísí ká máa wà nínú ìmísí sí ọlọ́run ká máa gbàdúrà ká máa kọrin yìí ká dẹ̀ máa ka bíbélì wa tá a bá ti ń ṣe gbogbo eléyìí gbogbo ìṣòro yòówù kó dojúkọ wá a di pẹ̀tẹ́lẹ̀. ó máa di pẹ̀tẹ́lẹ̀ ni bíbélì gan tiẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ ó ní ta ni ìwọ òkè kí ni nǹkan tá à ń pè lókè bàbá ẹ jẹ́ kó yọ à kí ni nǹkan tá à ń pè lókè. òkè fún ẹni tí òwe tí ọ̀rọ̀ ẹ̀mí òye a nígbàgbọ́ pé òkè jẹ́ bóyá bíi olúmọ hmm. tí òkè olúmọ yìí mo fẹ́ kó kúrò níbí báyìí àbí bí àpáta ńlá àpáta ńlá hmm. tí ó fẹ́ jẹ́ kó kúrò ṣùgbọ́n òkè òun ni ìṣòro tó ń kojú ọmọ ẹ̀dá hmm. nínú ìrìn àjò ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn tí ó ní ìṣòro lọ́jọ́ tí ò ní kì í ṣe pé ìṣòro yẹn tóbi ju nǹkan tí ó lè sọ fún ìṣòro pé ó yá di pẹ̀tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa a ti ya ọ̀lẹ nínú sísin Ọlọ́run a ti ya ọ̀lẹ nínú gbígbàdúrà a ti ya ọ̀lẹ nínú gbígbàwẹ̀ a ti ya ọ̀lẹ nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run ló mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí tó wà ní ipò tó yẹ kó wà ipò tó máa mú ẹlòmíjẹ pé kò ju kó wọ sórí eékún rẹ kó wólẹ̀ kò dẹ̀ sọ fọ́lọ̀ pé ọlọ́run bí mo ṣe fẹ́ ni kò sí ẹnikẹ́ni nínú ayé tó ní àṣẹ lórí ayé anybody hmm. bí kò ṣe ìwọ fúnra lára rẹ hmm. tí ìwọ fúnra rẹ bá dìde lórí eékún rẹ lóru gànjọ́ tó bọ́ sórí eékún rẹ tó bá ọlọ́run sọ̀rọ̀ pé ọlọ́run ìrìn àjò ayé mi olúwa fi kọ́ mi hmm. ìrìn àjò ayé mi olúwa fi hàn mí ọlọ́run ọlọ́run ló dá wa òun ló dá òun ló mọ̀ wá òun ló mọ̀ wá ó sì mọ ohun tó dára fún wa so gẹ́gẹ́ bí onígbàgbọ́ a gbọ́dọ̀ lè dìde ká má dúró pé wòlíì mi kan àbí pásítọ̀ mi kan ló máa bá mi gbà ládùúrà hmm. irọ́ ṣùgbọ́n káwa fúnra wa gẹ́gẹ́ bí ẹlẹ́run ara gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́run ara ká tọ̀ ọlọ́run wa lọ ká bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ pé etí ọlọ́run kò di láti gbọ́ ẹ̀bẹ̀ wa so gẹ́gẹ́ bí ìgbà tó ti gbọ́ yẹn ó yẹ kó lè ní ìgbàgbọ́ nínú ara rẹ pé tí bá tọ̀ ọlọ́run lọ ó máa gbọ́ ṣùgbọ́n nínú ah, ṣọlọ́run máa gbọ́ tèmi ṣáá iyèméjì iyèméjì yẹn hmm, ṣe nínú iyèméjì iyèméjì yẹn dẹ̀ ní gan ó máa tún fa ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ ni bíbélì kan fìdí ẹ̀kúnlẹ̀ ó ní ẹni tó bá ń ṣe iyèméjì ó ní kò lè rí kankan gbà lọ́wọ́ Ọlọ́run hmm, so kí àwa gẹ́gẹ́ bí ọ̀ka tó lọ sórí ẹkùn wa ká kọ́ ní ìgbàgbọ́ wípé yes tí bá lọ sórí ẹkùn mi o Ọlọ́run máa gbọ́ tèmi nígbà tá a bá lọ sórí ẹkùn wa tá a bá lọ gbàdúrà Ọlọ́run máa gbọ́ wa á dẹ̀ ṣe fún wa gẹ́gẹ́ bí a ti tọrọ ṣùgbọ́n ká rí dájú pé a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ká rí i dájú pé a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣé ẹ ti gbọ́ báyìí ìránṣẹ́ ọlọ́run ti láyé wa lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní òkè tí bíbélì sọ wọ́n ní kò kí n ṣe pé bóyá bí òkè olúmọ o tàbí bóyá bí òkè àpáta wọ́n ní ṣùgbọ́n òkè ó jẹ́ ìṣòro tí ẹ̀dá àlàyé tó máa dojúkọ kí ni nǹkan tó máa ń fa ìṣòro yìí ìgbà mìíràn ẹ̀ṣẹ̀ ni ìgbà mìíràn ọlọ́run tìkálára rẹ̀ ó máa ń gbé ìṣòro sínú ayé ẹ̀dá láti fi dán ìgbàgbé ènìyàn wò ẹ má gbàgbé jóòbù gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú bíbélì ọlọ́run tìka lára rẹ̀ ló sọ fún sátánì ó lóun fi lé lọ́wọ́ ní ṣùgbọ́n ẹ̀mí jóòbù nìkan ṣoṣo lòun ò fi lé sátánì lọ́wọ́ tá a bá ti nígbàgbọ́ tá a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bọ́ ṣe sọ fún wa tá a ké pe ọlọ́run wa tí a kò ṣiyèméjì tá a gbàgbọ́ pé ah tí n bá kúnlẹ̀ tí n bá ké pe ọlọ́run mi ọlọ́run mi á gbọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé tẹ́ bá dẹ̀kúnlẹ̀ ní tòótọ́ láì ṣiyèméjì tẹ́ ẹ ti kọ ayé èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ ọlọ́run máa gbọ́ ó ti jẹ́ kó yé wa ọlọ́run nìkan ni ìgbéyà tí kì í padà sẹ́yìn ó ní ta ni ìwọ òkè ta ni ìwọ òkè níwájú serubábẹ́lì ó ní wọn yóò sì di ìtẹ̀mọ́lẹ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́run àti ẹ̀ máa bèmí lẹ́rù nítorí pé ó ní kí nínú ọ̀rọ̀ èmi olúwa kò ní lọ láìṣẹ ó ní kì yóò lọ láláìṣẹ ó ní èmi ni olúwa kò sì sí ẹlòmíràn ó ní ìjọ nǹkan àwà tó ṣòro fún mi láti ṣe rí gbogbo ẹ̀yin ara ilé mo gbàdúrà lórúkọ jésù kristi gbogbo ìṣòro yòówù kó máa dojúkọ yín gbogbo ìṣòro yòówù kó máa dojúkọ wá lórúkọ jésù kristi tó ju gbogbo orúkọ lọ torí pé a kọ́ wípé a ti fún wa lórúkọ tó borí gbogbo orúkọ ó ní ní orúkọ jésù kristi ní kí gbogbo ẹkún kó máa wọlẹ̀ kó máa jẹ́wọ́ jésù ní olúwa àti olùgbàlà gbogbo ìṣòro kí ìṣòro lórúkọ jésù tó dojúkọ yín tó dojúkọ wá lórúkọ ńlá jésù kristi iná ọlọ́run kó máa wó wọn palẹ̀ hmm. ẹ má gbàgbé ìrìn àjò ẹ̀dá gbogbo ìrìn àjò ẹ̀dá láyé lọ́lọ́run ti ṣètò láti gúnrégé ṣùgbọ́n nígbà tá a bá jọ dókè lọ́nà tá a bá padà dé a máa tún wá tẹ̀síwájú lórí ìrìn àjò ẹ̀dá ìlẹ́kùnrẹ́rẹ́ àti ọ̀nà àbáyọ sí ìrìn àjò ẹ̀dá tó máa fi gúnrégé àtẹ̀mí àtàlejò mi àtẹ̀yìn náà ó yá jọ jíjẹ ọpẹ́ ẹja lọ ẹja lọ ẹja lọ.